بالله من الشيطان الرجيم الذين آمنوا ولم يلبسوا إيمانهم بالظلم أولئك لهم الأمن وهم مهتدون وتلك حجتنا آتيناها إبراهيم على قومه نرفع درجات من نشاء إن ربك حكيم عليم وما كان شيء عليه مدر من الظلم وهو الذي قد قصم فكم تركوا من جنان ومن قصور وأخرى عليهم مدر صلوا بالجحيم وفات النعيم وكان الذين لهم كالحلم اللهم صل على محمد وعلى آل محمد وصحبه وسلم ọlọ́run àbẹ̀wò nínú àánú rẹ ìrẹ́ ní ọba àlàáfíà ìrẹ́ sì ní ọba ìdẹ̀kùn ìrẹ́ lọ́ba olùmójúkò tí ọmọ ń ṣe ẹ̀dẹ̀ fẹ́rù rẹ tí ọba ti gbọ́n ó ti gbáyé mú báyìí o. gbogbo ayé náà sì máa kọ ọgbà wọn mú èyí tá a wá ń béèrè lọ́dọ̀ rẹ náà kó ṣèjẹ̀kùn rẹ fún wa ọlọ́mọtàlá ìṣèjẹ̀kùn rẹ fún wa ọlọ́ṣèjẹ̀kùn rẹ fún wa ìkẹ́ ọlọ́wọ́ ọlọ́run pápá sọ́jọ́ ẹ̀dá àrẹ́bùwà Muhammad gbogbo àwọn àlùfáà wa tàjèrè mímà lára wọn bàtí àmì sàmà àti ṣe kàlùwà lè dà gbogbo àwọn omi lórí gbogbo àwọn tọ́lọ́run ṣe lọ́mọ àwọn àlùfáà wa dáadáa kọ tó ń tún jẹ́ àlùfáà fún wa. Hmm. ọlọ́run bá ti fẹ́ nìkọ̀ọ̀kan lẹ́sàn-án dáadáa. ọ̀la àti tóbi ọlọ́run wọ́n gbàgbé ìlú ọmọ ìyá mi orí tá wà nínú ọ̀rọ̀ ni pé ìnàlẹ̀ àmàlí àbáàrùn gbogbo sẹ́lẹ̀ lórí pa o kálukú wa máa wo tá a ṣe o hmm. ká máa wo tá ṣe súnà ọlọ́run èèyàn onídìrí kẹkẹ olùkọ́ ayọ̀ ọmọ máa kù láàyè òbí àtúmọ̀ àtàkàtà tó tún ọmọ máa jẹ onípa yẹn sọ tó ń onípa kan la wà lórí láyé lónìí òun kò sí ń ẹnu gbogbo ayé kò sí ẹnu gbogbo ayé kò sí onípa ẹ̀ dọ̀wọ́ kálukú wa lẹ́sẹ̀ bá ti ti pọ̀ ọmọ àwọn kankan ma yàn lọ ìyá rẹ̀ òun náà ni wípé ìbẹ̀rẹ̀ ọ̀pọ̀ ìyẹ̀sẹ̀ náà láti rí yẹn ìbẹ̀rẹ̀ ọ̀pọ̀ kálukú tó tó wọ ọ́rọ́ tó ọ̀gbọ́ lé hmm. wọlé nítorí tí aná sì ní àtijọba ó àtijọba tó gbé ara ẹ̀sìn ní èèyàn máa ń wá okùnfà fún fún ìṣòro ara ẹ̀sìn ní tá a bá wò yìí ó lè mú ìdẹ̀kùn wá fún nǹkan ẹ̀sìn ní ká ara ìgbà fún kádàrá ní.

òbí wọ̀nyà balẹ̀ nítorí múyàwó kọ́ yìí kọ́kọ́ nísìnyí kò sí wọ̀nyà balẹ̀ láyé mọ̀ wọ̀nyà balẹ̀ ti ká ẹ̀kẹ́ ní o ó láyà sàkókò lẹ́yìn sí. ìlànà ìrìnà ìṣe bá ní ìrọ̀jì الذين آمنوا ولم يلبسوا إيمانهم بالظلم. إذا يبي لريبا يا بالجون ميرو níbi ìgbàgbọ́ ní bí ẹ̀sìn ní. ọlọ́run láwọn tí wọ́n gbàgbọ́ tí wọ́n gbèmí ọlọ́gbọ́. wàlẹ́ yẹ́ níbi ìfún ìmọ̀ ẹ̀hún mi gbọ́. bí wọn ò dá sọ ẹ gbọ́ wọn ò dá kó òfin wọ òfin wọ gbàgbọ́ wọn ayélujára ti fi aṣọ ẹ gbọ́ wọ́n ti fi wọ ìgbàgbọ́. wàlẹ́ polongo gbàgbọ́ tí ọ̀fẹ́ bọ́ náà rẹ̀. yẹ́ra rẹ̀ ọmọ ọmọ ọmọ ìyá ẹ̀rá ń jẹ́ nìsín. Àbíyá ẹsẹ̀. Ìyá àmà náà. Sáàpì ẹ̀kọ́ àwọn ẹ̀kọ́ mọ́tàgbọ́, àìsàn máa polongo gbàgbọ́ ń ta. Àwọn gbàgbọ́ ń ta àwọn àwọn ti mọ́bọ̀ àwọn àwọn tí wọ́n tí wọ́n máa ń tí wọ́n máa ń fi ẹ̀kọ́ ro ìgbàgbọ́. Ariwo tàwọn ìdìbò ọ̀gá ni wọ́n wọ̀ láyé. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ lómi náà wọ́n ò ní lọ́rọ̀ mọ́ ti gbọ́ ọ mọ́ wò pé máa wọ ẹni bára ti wọ ọlọ́rọ̀ tàbí ìlú kọ́ mọ́ wò pé mo ti ní gbogbo wọn ní kọ́lọ́fíìsì bẹ́ẹ̀ lábẹ́ ẹ̀kọ́ wọn ẹlòmíì bẹ̀ tí ò ní kankan kọ́lọ́fíìsì ṣùgbọ́n pọ̀ ní máa ń ṣe bẹ́ẹ̀ yóò lé yóò sì lábẹ́ ibi tó náà fẹ́ àbàbà wa nù àbàbà wa dáa dáa kò ní bọ̀ lábẹ́ nù lẹ́yìn ọlọ́run. Àlàbí ìjẹta kòrónà wáyé mu ìjẹta kòrónà ẹ̀jẹ̀ ìrìnàjò kòrónà wọn. ولم يلبسوا إيمانهم ọlọ́run gbogbo àwọn tí ó ń gbàgbọ́ ẹyẹ ẹ̀dá ni ó rọ́jú ẹni tẹ́ òun ń fi ẹ̀fọ́ gbogbo ẹni tí ó wà ìlú mi bú. ìgbàgbọ́

ẹlọ́pàá tàwọn ilé o. àwọn tí wọ́n wá tẹ̀ tó wá náà gbà pé ọlọ́run ládojúkọ là ń gbẹ là ń bẹ̀ là ń sìn sọ́wọ́ níbẹ̀ náà délẹ̀ lọ́dọ̀. sáà tí wọ́n ti nǹkan mi lábẹ́. àwọn àbí náà àlùnú wà lẹ́nu yẹ́lí bìí tó. ọlọ́run gbogbo àwọn tí yóò fi jẹ́gbẹ́jẹ́gbẹ́ kò sí jẹ́gbẹ́jẹ́. ní bọ́lá yẹn. Ojú láwọn làwọn tí wọ́n mọ̀nà. Tí wọ́n mọ̀nà. Orúkọ ẹ̀sẹ̀ ni yẹn o. Ọlọ́run sọ láì ẹni àgbá

ọlọ́run má jẹ́ kí wà bára àwọn ọba yín kíni ọba ìyáyé. kílà kọ́kọ́ onílàmùsẹ́sì àrùnfà ìṣẹ̀fì káwọ̀mì ìwà àbájọ́ òní ti tọrọ fọ́nkálí kó ní yẹ́rìyẹ́ kó ní méjì épìlì tí kálukú rà kó ṣe wù ú. láàrin àwọn èèyàn tẹ́ àdókìdí ilà fàṣàfì ìyẹmọtọ ọhún ìgbóná àrùn gbóná wàlà ọjà ọrùn omi ọta mi lẹ́yìn ọmọ bíbí ti wá alẹ́ ti ìlànà sáfọ̀ mọ́tò sí àtìlá àfihàn alẹ́ ìlànà mọ́tò ní àrùn tún òwúwẹ̀ lára àwọn bàbá wọn tó ti lọ sáà bàbá tí a gbọ́ kò náà ni wọ́n gbọ́ ni wọ́n gbẹ́ kó láàyè ayé ìjà làwọn gbọ́ ìfẹ́ tó pè láta fi fà mí hmm, ayé ìjà ni àwọn bàbá ọ̀gbọ́ torí báwọn bàbá ọ̀fẹ́ tẹ̀lé ní táwọn ọmọ bá dé lónìí àtúntì ti tẹkinọ́lọ́jì tẹ́tẹ̀ lọ tẹkinọ́lọ́jì iwájú ti rí tẹ́tẹ̀ àtúntì dìbọ́lọ̀ tẹkinọ́lọ́jì yí àbí á nínú ẹ̀sẹ̀ ibi tá a tún fi balẹ̀ ẹ ti dá ọmọ èèyàn tóbi ní ọ̀gbà tẹ̀ fẹ́ẹ́ níbi ọkùnrin fẹ́yàwó ó ti lé ẹjọ́ ọmọ fásùn nígbà tó wù tẹkinọ́lọ́jì. Tọ́ba ti rí bẹ́ẹ̀ tí wọ́n àbàjẹ́ ti tàn ká àìsàn bẹ́ẹ̀ dúró ẹ̀ lọ́dọ̀ bàbá yín àbàbọ̀ wọ̀ ọ̀bá bèbí sùn. Wọ́n ò lè má kòrónà. Ṣùgbọ́n wa ló ní bèbí ilẹ̀ àti bá bèbí sùn. Àwọn bàbá yìí fẹ́ ló kó abẹ́ obìnrin. Àgbọ̀dọ̀ lọ́dọ̀ wọn. abẹ́ obìnrin ló kù sẹ́ fún un. wọ́n bá ti tí ọdún ọ̀sìn fún àwọn bá àwọn ọmọ kọ́ra fún lórí ẹ̀sùn pa ìwé ẹ̀dá kọ́ ìwọ náà lẹ́kúrẹ́ ẹ̀wọ́n ti ti fẹ́ẹ́ mú ìdí àpò ti fẹ́ẹ́ ya. ẹ̀kọ́ náà padà sórí ètò yìí níjọ́ gbogbo ògbà tí wà á padà bí àdìsí yẹn gbogbo tọ́ba ti sàkà tó àbàjẹ́ sàn òdòkù náà ní káwọn àrùn tó wíwá yìí ọmọ àtẹlẹ ọlọ́wọ́ tàlá ìsàánú wa ọlọ́kọ́ wa yọ ọ̀sán àná rọ̀bíkà rọ̀bíkà ìsàkà àmọ́ ìyẹn tó fún wa sàlámù aláìmùsàlẹ̀ yìí.